ẹ má so obìnrin kankan mọ́lẹ̀ fún yàjẹ́ mọ́ ọ̀rọ̀ obìnrin mi ò gba ìtara obìnrin mi gbà obìnrin mi ara ẹ̀ gba pé kó mọ̀ lọ́kọ mọ́ obìnrin mi ara ẹ̀ gba pé kó wà nílẹ̀ fọdún kan ọdún méjì ọdún mẹ́ta kó mọ̀ rí tọkùnrin rò àmọ́ obìnrin mi tó bá dúró ọdún kan yóò sì bàjẹ́ confam ló gbọ́hùn àwọn tí wọ́n ń kó wọn jẹ wọ́n dá wọn mọ̀ dáadáa wọ́n ní tí mi bá dúró oṣù méjì gan-an ó súnmọ́ kí wàá lò ṣẹlẹ̀ ntí wàá lò lébi ṣẹlẹ̀ ni pé wà ń lé opó àwọn tó bá ti parí opó ibi tẹ́sìn bá ti fàyè gbà wá ẹjẹ́ fàyè gbà ara wa ń bẹ̀ náà ẹ mọ̀jà fúnlẹ̀ mọ́ra wa mọ́ opó náà ni ẹnu àlà so it's either four months and ten days tó bá sì wà nú oyún ọgbọ́n tó bá tó bímọ ni ìbá àbímọ lọ́jọ́ kejì tọkọ kú ìbá àbímọ lọ́sẹ̀ kejì ìbá àbímọ lóṣù kejì ó ti parí okú ẹ̀ náà nìyẹn sọyẹ adi three five seven adi three five seven. عن زينب بنت أم سلمة قالت توفي حميم لأم حبيبة فدعت بسفرة فمسحته بذراعيها وقالت إنما أثنوا هذا لأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تهدّ فوق salafin إلا على zawjin أربعة ashihurin وعشرة ashiro. láti ọ̀dọ̀ Zainab ọmọ ìyá Sálámà ó sọ pé tùwúfìyà hamimun li ummi Habiba alásùnmọ́ kan alásùnmọ́ kan fún ìyá Habiba ó alásùnmọ́ kan nínú ẹbí fún ìyá Habiba ó alásùnmọ́ bíi bàbá rẹ̀ bíi bàbá rẹ̀ fàdá àti bìsúfúrọ̀ ìyá Habiba yìí lọ́ba ní ẹ bá mú lọ́fíńdà súfúrọ̀ wá sọ pé lọ́fíńdà náà níjẹjọ. ẹ bá mú lọ́fíńdà sùfúrọ̀ yellowish lọ́fíńdà kan báyìí ni ọkùnrin tó bá ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó a máa lò ó so ó ní ẹ bá mú lọ́fíńdà sùfúrọ̀ wá. famasahatihu bi dhira'aiha ó wá fi lọ́fíńdà yẹn ó fi pa apá ẹ̀ méjèèjì ìyẹn ìyá àbíbá tí alásùnmọ́ rẹ̀ kan ẹbí ẹ̀ kú bíi bàbá rẹ̀ wàkọ́ lọ́tí bó ṣe ń fi pa ọwọ́ rẹ̀ ó wá sọ pé ìnàmà asnà òhádà mo dìídì ṣe tí mo ń ṣe ni o ìdí tí mo sì fi ń ṣe ni pé li'anni sami'tu rasulallah sallallahu alayhi wa sallam torí pé èmi gbọ́ òjíṣẹ́ Allah yẹ̀kú ìlú tó ń sọ pé la yahilu li muratin. kò lẹ́tọ̀ọ́ fún obìnrin kan tí wúmínú bì láì wàlìyọ́ mìlẹ̀ ákírì tó nígbàgbọ́ nínú àlọ́wọ̀ àtọ́jọ́ ọ̀kẹ́yìn àǹtù hídà láti ṣe opó fáwọkọ̀ sàláàsìn tayọ ọjọ́ mẹ́ta ilé àlàázáúdìn àfi tó bá dá sí pé okú ọkọ ni obìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe opó kọjá ọjọ́ mẹ́ta ilà àlàzáùdín àfi opó ikú ọkọ torí pé òun yẹ àríbáàtà aṣíhùnrin wà aṣírọ oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ni kí láti sì ń sọ fún wa sọrí likuli likuli makọ́ mi makọ́ lùmí. àyè kọ̀ọ̀kan báyìí ìmọ̀ ní ọ̀rọ̀ tí ó sì wẹ́kù bẹ̀. tọ́ ọ bá ti wá lọ gbé ọ̀rọ̀ sí àyè tí kìí ṣe tiẹ̀ ó gbégbági. àdìsẹ́ lè fẹ́ sọ fún wa nípa obìnrin tí ẹnìkan kú fún tẹ́ni yìí tí ì sí ọkọ rẹ̀ tó jẹ́ ẹbí rẹ̀ alásùmọ́ rẹ̀ yálà ọjọ́kùnrin ni àbójóbìnrin ni tọ́wọ́ kan obìnrin yìí gbọ̀ngbọ̀ngbọ̀n bóyá ó jẹ́ bàbá fún un àbójẹ́ ìyá fún un àbójẹ́ ẹ̀gbọ́n fún un àbójábúrò fún un ó sàsùn mọ́ obìnrin yìí nínú ẹbí alájọbí ni wọ́n ìran obìnrin ló sì máa ṣe opó nínú ìsìlámù ọkùnrin ò ní opó kankan tí ó ṣe therefore Islam wá pín opó yẹn with regard to two types of òkú. òkú àkọ́kọ́ ó òkú ọkọ bọ́bá bá pé ọkọ ló bá kú oṣù mẹ́rin àtọjọ́ tàbí títí dìgbà tí ó bá tó bímọ tó bá wà nínú oyún tọkọ fi kú òkú míì yàtọ̀ sọ́kọ kan gbọ̀ngbọ̀ngbọ̀n ọjọ́ mẹ́ta ni ó fi ìyẹn lè ó ní mo gbọ́ tànẹ́bì sọ pé sẹ́wọ̀n pé tùwúfìyà hamimun lihomi habiba alásùnmọ́ ẹbí kan fún ìyá habiba ló kú kìí sí ọkọ ẹ̀ ló kú. so ó wá sí òkú ọjọ́ mẹ́ta parí nígbà tó wá dọjọ́ kẹrin ọ wá fẹ́ fi hàn àwọn èèyàn pé mo ti parí opó ọ wá fi lọ́fíńdà torí pé tó wà nínú opó kò gbọ́dọ̀ ló lọ́fíńdà kò gbọ́dọ̀ sí ọ̀ṣọ́ kò gbọ́dọ̀ sí ọ̀ṣọ́ kò gbọ́dọ̀ wọ aṣọ àmúròde gòtíyé kò gbọ́dọ̀ ṣoge sára ìyá Habiba wá ṣoge ní ọjọ́ kẹrin ọwọ́ ń sọ fáwọn èèyàn wípé mo mọ̀ọ́mọ̀ sí oge ìhàn yín ni ẹ̀yin ẹlẹgbẹ́ mi. torí pé èmi gbọ́ tànàbí sọ wípé kò lẹ́tọ̀ọ́ fún obìnrin kan tó nígbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn láti ṣe opó kọjá ọjọ́ mẹ́ta àyàfi fún ọkọ rẹ̀ tó máa ṣe opó oṣù mẹ́rin àtọgọ́ mẹ́wàá sọ̀rí bá ní sùn ìwọ ẹlẹ́à tí òbí rẹ bá kú tí òbí rẹ tó bá kú tàbí ẹ̀gbọ́n rẹ tó bá kú tàbí ọ̀nkù rẹ tó bá kú any one of your close relative your father your mother your brother your sister your children ọmọ rẹ obìnrin yóò sì opó ọjọ́ mẹ́ta fún obìnrin tọrọ kan yóò ṣe kí ni òpó ọgọ́ mẹ́ta. ẹ sì jẹ́ nǹkan yín bá a ti máa ka ọjọ́ o torí ànádà yìí sùtún nìyẹn o lọ́dọ̀ Yorùbá. bá a ṣe máa ka ọjọ́ àkíkọ̀ ṣe pété ní bá a ṣe máa ka ọjọ́ àkíkọ̀ bẹ́ẹ̀ náà la ṣe máa ka ọjọ́ òpó o bẹ̀rẹ̀ ní ọjọ́ tí ẹ̀mí bọ́. bẹ̀rẹ̀ ní ọjọ́ tí kíni tí ẹ̀mí bọ́ gẹ́gẹ́ bó ti já pé tàbá fẹ́ ka súnú ọmọ náà ọgbọ́n súnú ọmọ ọ bẹ̀rẹ̀ ní ọjọ́ tí agbóhùnyá tá agbóhùn ọmọ ọ ò ní sọ pé à nígbà tí ìyàwó ọ ò gbọ́ àfi lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ wàá mú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wàá mú ọjọ́ lásìkò gbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ yẹn rárá. the, bo the point of birth and death la máa ń mú kà kí wá fún wọn lápẹẹrẹ nísìn kò ní mo mọ̀ sí kà ká sọ pé nìkan kú nírú àsìkò yìí báyìí lójú ọ̀sán tá a wà yìí ọjọ́ wo lọ́jọ́ tó ní yawmal ahad yawmal ahad tó bá ti lè kú ní òní tí mọ́gíbò ní bá fi lè tó ọjọ́ kan ti lọ sóyè Magibu tó ń bọ̀ lẹ́yìn yìí ọjọ́ kejì lọ mọ́gíbù tí ń bọ̀ lẹ́yìn yẹn ọjọ́ kẹta lọ ẹni tí ó sopọ̀ ọgọ́ mẹ́ta ọ̀parí nù. ká sọ kú ní mọ́gíbù tí ń bọ̀ yìí mọ́gíbù táàkì tí ń bọ̀ yìí ó kú sí ọjọ́ wo Monday sọ ti yí ọ ó kú sí ọjọ́ monday monday ó wá day one tuesday wednesday yóò jẹ́ day three tí òòrùn bá ti wọ̀ ní wednesday àti bọ́ sí thursday ó ti jáde kónú fẹ́ni tí ó sì opó ọjọ́ mẹ́ta. káwá sọ pé ẹnìkan kú fún ọ nínú ẹbí rẹ ọgbọ obìnrin sì ni ọ until áfítà àgbà tí ọjọ́ mẹ́ta ti bọ́ sẹ́yìn ò lóko tó ṣe mọ́ o ọjọ́ opó ó bẹ̀rẹ̀ ní kété tí ẹ̀mí bọ́ ló fi ká sí pẹ́lòmíì ọkọ̀ ẹ̀ travel ó sì ti kú kò sì mọ̀ níbo lọkọ̀ ẹ̀ wà ọlọ́wà lamẹ́ríkà ọjọ́ òlẹ̀ tí a gbúrú ẹ̀ láti ó ti lọ bí ọdún kan kí ló dé bóyá sẹ́ẹ̀tì ẹ̀ sọnù ni bóyá kìíní kan sí kìíní kan ni ṣàdédé ní ìsìn bá gbé pé lágbájá ọmọ ti kú láti ọjọ́ báyìí ẹ àmọ́ ọgọ́ tó ti kú ẹ mọ̀ tí a bá ti lè rí oṣù mẹ́ta oṣù mẹ́rin àtọ́gbọ́n mẹ́wàá torí a mú ìbẹ̀rẹ̀ opó kà láti ọgọ́ tó ṣe kí ni tó ti kú kèé sọgọ́ tìwọ̀ gbọ́. tàbá fẹ́ ka ọjọ́ ìbímọ náà kìí sọgọ́ tó gbọ́ ló mú ká ọgọ́ tí wọ́n bímọ ló mú ká. ó ti yé. hadith three five eight three five eight. ani umi atiya anna rasulallahi sallallahu alayhi wa sallam qala la tuhiddu imra'atun ala mayyitin fawqa thalathin illa ala zawjin أريباتا شهور وعشرة ولا تلبس ثوبا مسبوقا إلا ثوب عسد ولا تكتهل ولا تمس تيبا إلا إذا طهرت nubuzatan min kwistin au azifarin ìdágọ́ tó rọ̀ mọ́ opó ṣíṣe rèé o adi three láti ọ̀dọ̀ ìyá àti ìyá ìyá àti ìyá dágúdájú òjìṣẹ́ Allah sallallahu alayhi wa sallam. Ọ sọ pé látùhídù ìmúra àtúnlà lámẹ́yìtín obìnrin kan ò gbọ́dọ̀ sí opó ọkọ kan obìnrin kan ò gbọ́dọ̀ sí opó òkú kan falcon salasin tayọ ọgbọ́n mẹ́ta ilẹ̀ alazaujin àfi tí òkú yẹn bá jẹ́ ọkọ aribata aṣihùrí wà aṣírọ́ tó bá jẹ́ ọkọ yóò ṣopó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá. wàlá tẹ́líbàṣù sáúbà mọ̀ sí búgá obìnrin tó sì ń ṣopó lọ́wọ́ kò ní í wọ aṣọ tí wọ́n pa láró aṣọ tẹ́ ń bá rẹ láró kò ní kò ní wọ̀ ọ wà ní kí ni rísì tí òfin ní wọ́n aṣọ tẹ́ ń bá pa láró ó ní pé ọ̀fọ̀sọ ní ìsìn sẹ́mọ̀ pé a máa ń fi blue sí aṣọ kí lè má fà tá a máa fi fi blue sásọ ó dẹ̀ sá àwa fẹ́ kójú rẹ̀ ó yọ kọ́sọ̀ ara rẹ̀ ó jáde la máa fi fi blue sí ọ̀bá ní ṣe bẹ́ẹ̀ aṣọ tẹ́ ń bá paláró ò ní wọ̀ ọ́ o torí pé wọn ò fẹ́ kó o máa ṣọ̀ṣọ́. So -so ilé opó ló wà aṣọ tójú ẹ̀ bá dọ́ọ̀lù tójú ẹ̀ sáá òun ni wàá fi sopó kìí ṣe tọ̀bùn. ilá sáúbà asibin àfi aṣọ kan tí wọ́n ń pè ní aṣọ asibu orúkọ aṣọ òtútù kan láti ilẹ̀ yamani aṣọ asibin tá a bá rí ìyẹn bíi mi ò mọ̀ o ilẹ̀ Yemen lásọ yẹn ṣáwà bí àwọn ti máa ń ṣe sòyìn tó kó tán ni pé mọ́ pàṣọ láàárọ̀ tó o bá ti ń sopó jẹ́ kí àǹkárá rẹ jẹ́ ó yín jẹ́ kí gíní tó ń wọ̀ nílé opó jẹ́ ó yín má dá ìrẹ̀ má dá ìrẹ̀ ẹni tí ń dáyà sọ ó ti múra láti sọ̀sán ti ẹ̀ nìyẹn ilé opó ló sì wà. sọ̀gbọ́n o wà látẹ̀kítà ìlú o ò ní máa tọ́ tìró o ẹ̀gbọ́bi yọ tọ́ tè yọ tọ́ tìró gbogbo òyìn ò ní ṣe o lásìkò tó o fi ń sopó lọ́wọ́ ò ní ṣe wà látàmọ́sù tí ì bá a. o si ni ní lo o ni ní lo lọ́fíńdà ṣe é mọ̀ kóbìnrin ẹ̀ka tá a kà òun parí okó tán kó tó fi lọ́fíńdà pawọ́ while you are on o ni ní lo lọ́fíńdà ilá ìlà tọ́hùrátì àfi tó o bá rí ìmọ̀ra. lọ́fíńdà tó lè lò rèé nubuzatan min kristin au azivarin díẹ̀ nínú lọ́fíńdà kristi Kristi, tàbí lọ́fíńdà azivaru nígbà tó o bá rí ìmọ̀ra ìyẹn ni pé tóbìnrin bá ṣe píríọ̀dù nígbà míì ń bẹ tí ṣíṣe píríọ̀dù lọ́wọ́ wọn tí máa jẹ́ kí wọ́n máa já fíkánfíkán ok láti lè wá fi òórùn lọ́fíńdà borí ódọ̀ burúkú yẹn ó lè fi ó lè fi lọ́fíńdà sára páàdì ẹ̀ tó fẹ́ fi pákéjì ara rẹ̀ ó lè fi lọ́fíńdà sára rẹ̀ àmọ́ pé kó wá fi lọ́fíńdà ara bò mí rárá ó wà ní inú opó mind you tóbìnrin bá sì lè fi lọ́fíńdà wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ò lè gbé òórùn lọ́fíńdà jáde sí gbòòrò. Si tó o bá mọ̀ pé o jáde o lọ san lọ́fíńdà ara rẹ ọ lọ sàn kù lára ni. ìyẹn obìnrin tí kò sí ní opó tó fẹ́ lo lọ́fíńdà inú ilé ni lọ́fíńdà obìnrin mọ kò gbọ́dọ̀ déta. so kò wá sí mọ́wẹ̀ pé o wà ní opó mọ́wẹ̀ kò sí mbẹ̀ mọ́ rí oòrùn kò sí mbẹ̀ mọ́ rí òjì rẹ kò sí mbẹ̀ Ojú òjò gbọ́dọ̀ pọ̀ kò sí ń bẹ̀ òrùn gbọ́dọ̀ pọ̀ kò sí ń bẹ̀ ọ̀ṣọ́ lọ ò gbọ́dọ̀ ṣe ọ̀ṣọ́ lọ ò gbọ́dọ̀ ṣe. tó bá fẹ́ dirun ó máa ba irun rẹ tó sì dì í ò ní dì í kó wá sinjọ bó ṣe máa ń sin tó ti yé. hadith three five nine three five nine. má jókòó sáàrin àwọn tó ti máa rojọ́ ọ̀dá wa ni dájókòó ni. عن زينب قالت سمعت أمي أم سلمة já àti múratún ila rasulillahi sallallahu alayhi wa sallam faqalati ya rasulallah inna inna binti uh, inna ibnati tuwufiya aniya zawjuha وقد اشتكت عينها أفنكهلها فقال رسول الله صلى الله عليه وسلم مرتين أو ثلاثة كل ذلك يقول لا ثم قال إنما هي أربعة أشهر وعشر وقد كانت إهداكن filijahiliya tẹ́rímì bìlìbàrọ̀ àlàrà sílẹ̀ àwòlì. kọ́lá humaidi kúlítù lè zainab wà máa tẹ́rímì bìlìbàrọ̀ àlàrà sílẹ̀ àwòlì. fakọ́lá ti zainabu kánà tìlìmáríà ìdá tòwó fìyà á ha. dákàlátì hifshan wàlábìsá ti ṣàrọ̀ wàlábìsá ti ṣàrọ̀ fìyàbìhá ṣàrọ̀ fìyàbìhá wàlámtàmásà tìbá wàláṣẹ́ ìhá àtàtàmúrọ̀ bìhá sánà. ثم توتى بدابة حمار أو شاة أو طير فتفتد به فقلما تفتد بشيء إلا مات ثم تخرج فتعطى بعرا فترمي بها ثم تراجع بعد ما شاءت من تيب أو غيره tọ́ five nine lórí ọ̀rọ̀ okwu ṣíṣe and Zainab láti ọ̀dọ̀ Zainab láti ọ̀dọ̀ Zainab kọ́ọ̀láti ó sọ سمعت أمي أم سلمة تقول Zainabu ni mo gbọ́ ìyá mi ìyá Salama tó ń sọ pé jẹ́ àti muratun ila obìnrin kan wá bá nàbí faqalati ya Rasulallah ó sọ pé ògìṣẹ́ ọlọ́run inna ibnati dájúdájú ọmọbìnrin mi. ìyá yẹn ó ní ọmọbìnrin kan ó wá ní ọmọbìnrin mi tòwú fìyà á ní azájú ha ọkọ ẹ̀ kú ọkọ ọmọbìnrin mi kan ó kú wàkọ́dí ìṣtákátí àìnù ha ojú rẹ̀ sì ń dùn ún ọmọbìnrin yẹn tọkọ ẹ̀ kú yẹn ojú kan ń yọ lẹ́nu àfànàkì hùlù ha. ṣé ká máa bá tọ́ tìró sí i ogun ti ń yọ lẹ́nu ṣé ká máa bá tọ́ tìró sí i. fàkọ́ọ́lá rasulullah sallallahu alayhi wa sallam láà ànábì ní rárá ẹ má tọ́ tìró sí i. tí túmọ̀ sí wípé obìnrin tó bá wà nínú opó kọ opó ikú ọkọ kò gbọ́dọ̀ tọ́ tìró àtọkọ sí i. marrataini aw salasan ànábì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì tàbí ẹ̀mẹ́ta kúlù láàlìkà yẹ kúlù là bóbìnrin yẹn ṣe ń rìpíìtì ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ànábì sọ pé là ó tún rìpíìtì ẹ̀ lẹ́ẹ̀kẹta ànábì sọ pé là. lẹ́yìn náà ànábì wa sọ pé iná mahiya rìbá tó há ṣe orí wa àṣù àá ṣe bí ọ̀wọ́ oṣù mẹ́rin àtọ́gọ́mẹ̀wá náà ní fi oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ló ti á ń béèrè ní ìsìn pé ṣé kò tọ́ tìrú òṣojú wàkọ́dí káánátì ìdákúnná fílíjà ìlíyà tẹ́rímíbì lìbárọ̀ àlàárá sílì haúlì ṣe bí nígbà ìmọ̀kan yín tẹ́ẹ̀tì ìgbà Islam tẹ́ẹ̀sì ń ṣe opó ṣe bí ẹnìkọ̀ọ̀kan yín ọmọ ń ju ìgbẹ́ ẹran yóò lọ máa fọ́n ìgbẹ́ ẹran dànù ni ní after a year ṣe bọ́dún kan lẹ máa fi í sí opó tó ga sí pé ńgbà tọdún kan bá pé tẹ bá fẹ́ jáde ẹ wá fọ́n ìgbẹ́ ẹran ẹ fọ́n ìgbẹ́ ẹran. kọ́lá Humaid Humaid sọ pé kúlítùlì Zainaba mo wá sọ fún Zainab pé wà má tẹ́rí níbi lìbárọ̀ kí ni ìtumọ̀ pé ó ń ju ìgbẹ́ ẹran níparí ọdún kí ni ìtumọ̀ rẹ̀ torí ẹni kò má tábì yìí ni òun ò rí kíní yẹn ti kásẹ̀ lẹ̀ lásìkò tiwa Islam ti jẹ́ kó kásẹ̀ lẹ̀ ọdún kan ni wọ́n máa fi ṣòpó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún kan ni wọ́n máa fi ṣòpó. tẹ́ máa fẹ́ wá jáde lásìkò ìgbà mẹ́kan tí wọ́n lásìkò ìgbà ìmọ̀kan wọ́n àti bá a kó ìgbẹ́ ràkúnmí jọ àbí gbé ewúrẹ́ ìyá àmọ́ fan sórí ilé yọ máa fan sọ̀rọ̀ ebi ń jẹ́ kó yẹ yí pé àá lásìkò ọlọ́dún kan yín gan ṣe é máa létí rò ní ọlọ́run wa báyìí ń dínkù sí oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ó tún wá ń béèrè fún pé kó tọ́ ti rò ó kó wá nǹkan mílù sí ojú ọmọ ti rò yọ padà máa soge nu. Humaid wá fẹ́ mọ ìtumọ̀ pé obìnrin ń fọ́n ìgbẹ́ ẹran after a year tọ́dún kan bá ti pé tó pé bá ilé òpó. fàkọ́lá sí zainabu zainabu sọ pé maria ìdátùwú fúyà ní aṣáájú wa obìnrin nígbà tí ọkọ ẹ̀ bá kú dákà láti ifshan wọn à lọ kọ́ ilé kótópó kan tó ga sí pé òun nìkan ni ó mọ̀ dá wà ń bẹ̀ kò ní bá ara inú ilé gbénú ilé mọ́ wọ́n á kọ́ inú ilé kékeré kan tẹ́ pé òun nìkan ni ó wà ń bẹ̀ wàlábìsá tí sára fìyàbìyà aṣọ tí ò wá dáa nínú àwọn aṣọ rẹ̀ bí àwọn èkìsà bí àwọn èkìsà òun ni ọmọ wọ̀ òun nìkan náà ni ó dá wà nínú ilé kótópò yá máa wọ àwọn aṣọ tí ò dá mọ́ nínú aṣọ rẹ̀ wàlámtà mẹ́sà tí bá kò ní fọwọ́ kan lọ́fíńdà o wàláṣẹ́yà kò ní fọwọ́ kan kankankan àtàtẹ̀múrábìyà sanatan sanatun títí ọdún kan fi pé bí wọ́n ṣe máa ń sọ pé nìyẹn lásìkò gbàìmọ̀ kan wọn súnmọ̀ tú tábì dáàbà lẹ́yìn náà wọ́n wà mú ẹran ààyè kan wá hìmọ́rín ó lè jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ àóṣátín ó lè jágùtàn àótọ́ irin ó lè jẹ́ ẹyẹ tẹ́bà tí wàá mú ẹran wá fa fatẹ́fútádùbì yìí wọ́n wà á ní wọ́n àfi palára wọ́n lè má díẹ̀ wá wọ́n fi pa lára wọ́n lè mú ewúrẹ́ wá wọ́n nìkan fara yóò fi pa yóò fara rẹ̀ pa gbogbo ara ẹran yẹn. fàkọ́lá mọ́ tẹ̀fítàdù bìṣẹ́yìn ilá mẹ́ta ó wá kéré nínú ìgbà tí wọ́n máa fi kinní kan para nínú àwọn ẹran yẹn àfi kẹ́ran yẹn ó kú tẹ́mà tí obìnrin tó wà ní okú lásìkò ìgbà mẹ́kan yẹn tí ọdún kan bá ti pé ẹni tó ti wà nínú ilé lòun nìkan òkè tó ti ń waṣọ èkìsà tó ti dàbí wèrè tọdún kan bá wá pé wọn à lọ mú tó bá ka ewúrẹ́ wọn mú wá tó bá ka kẹ́tẹ́kẹ́tẹ́ wọn mú wá tó bọ̀ wá ká yẹn wọn lè mú adìẹ wá wọn lè mú ẹyẹ wá ẹ máa mẹ́sẹ̀ máa fi ẹyẹ. E pààyàn lára àwọn tẹ́ máa ń ṣoògùn tẹ́ wọ́n fi ẹyẹ nù yẹn lára àbádíẹ̀ wọn mọ̀ wá wọn fi pa lára sábà tí a ṣe bẹ́ẹ̀ ẹran yẹn lọ́pọ̀ ọgbà yóò kú dànù náà nù. fún mọ́ takurujú fàtúntọ́ bá rọ̀ náà tọ́ba ti fẹ́ràn yẹn para nínú ilé tán yóò wá jáde wọ́n á ní ìgbẹ́ ẹran wọ́n á kó ìgbẹ́ ẹran lé lọ́wọ́ fàtẹ́rì míbìá yóò wá fọ́n yóò fọ́n yóò wá fọ́n káàkiri ìlú yóò fọ́n káàkiri ìlú ọjáde okónù báwọn ṣe máa ń ṣe okó nìyẹn nígbà ìmọ̀ kan obìnrin ọwọ́ àlẹ́ fódìdí ọdún kan gbáko nínú ilé tó gá sí pé ẹlòmíì ò ní wà pẹ̀lú ẹ̀ ń bẹ́ẹ̀ yóò mọ̀ wọ aṣọ tí ò da sọ́rùn aṣọ èkìsà tọ́dún kan bá wá pé wọ́n lè mú ẹran wá wọ́n lè mú adìẹ wá wọ́n fi pa lára wọ́n fi pa lára gbogbo ara rẹ̀ wọ́n á jẹran yẹn lẹ̀ ẹran yẹn yóò ti òun ó kú tiẹ̀ lẹ́yìn náà wọ́n wà bá lọ kó ìgbẹ́ ẹran jọ ìgbẹ́ ẹran ìyá máa fọ́n ìgbẹ́ ẹran káàkiri ìlú tọ́ba ti wá sí yẹn tán ó ti jáde òkú nù fún mọ̀tò rọ́ọ̀jì ẹran báàdì màṣá àti mìtìbín àwògẹ́rì lẹ́yìn náà gbogbo tó bá fẹ́ wá máa ṣe padà yọ padà síbi tó bá fẹ́ máa ṣe wọ́n fẹ́ máa lo lọ́fíńdà ni o wọ́n fẹ́ lọ́kọ ni o wọ́n fẹ́ ṣègbà ni o wọ́n fẹ́ máa ṣọ̀ṣọ́ ni o yọ wá padà síbẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti gbogbo ìranù yẹn tán ètò mọ̀ pé òpó ń fọ́n ìgbẹ́ òun nìyẹn ẹ sì rí pé ó fẹ́ jọ ti Yorùbá náà Ọlọ́run ló kó wa yọ ńlẹ̀ Yorùbá yìí ó fẹ́ gọ sí yorùbá náà tóbìnrin bá fẹ́ jáde kúnlẹ̀ yorùbá òun náà la máa fán òun náà la máa fán kan yóò gbé aṣọ rẹ̀ aṣọ tó fi ṣopó tẹ̀sùnbá rẹ̀ àgé rẹ̀ ẹní rẹ̀ yóò jí kó lọ sí oríta àbí kan ní àkọ́kọ́ tí àkùkọ bá kọ nídàjí yóò gbé lọ bẹ̀ tọ́ba tí a ṣèyún tán bí wọ́n ti máa sẹ́ẹ̀tì àwọn kan lẹ̀ ní èmi ò mọ̀ wọ́n á fọ́n yé pẹ̀ sórí ilé tí obìnrin yẹn ń gbé wàràràràrà wọ́n ní ha wọ́n ní ọkọ ẹ ti gba ẹrù sí tó gbé lọ ọkọ tí ò mọ̀ ti ń ṣẹlẹ̀ mọ́ ní gbogbo ayé lápapọ̀ tí ò dá nǹkan kan mọ̀ mọ́ sóòrí tó o bá ti kú báyìí tí wọ́n mí ọ̀tọ̀ kan lẹ́gbọ̀n. ọmọ tí ń ṣẹlẹ̀ mọ́ láyé sí ẹnìkankan nínú àwọn tó fi lẹ̀ àtìyàwó rẹ ni o àtọmọ rẹ ni o àti dúkìá rẹ ni o òpin àti dé báyìí gẹ́gẹ́ bí oyún òṣè mọ tí ń ṣẹlẹ̀ nílé ayé nígbà tó wà nú oyún ta ni nínú yín ló wà nú oyún tó sọ pé òun mọ tí ń ṣẹlẹ̀ nígbà tó wà nú oyún. ẹni tó sáwà nú oyún ó wà nílé ayé kọ̀ọ̀kan tí ìmọ̀ ní káàkiri lẹ́ni ẹni tí ń rù káàkiri ilé ayé ló wà ọ ò sì lè mọ tí ń ṣẹlẹ̀ sí ọ nígbà tó o wà ní ipò oyún. à ń bọ̀ síbọ̀ sí ìwọ tó wá kú tó ga sí pé íméjì ẹ lásán ló kù ńlẹ̀ tá à ń rí n tó o lè fi mí tó o lè fi sọ̀rọ̀ tó o lè fi lajú tó o lè fi ríran n tó o lè fi yanu n tó o lè fi gbọ́ ọ̀rọ̀ ti block ó ti block ó ti lọ má ṣe ẹbọ mọ́ o tó o ti gbọ́ má kó bára rẹ ń pa ẹbọ o má kó bára rẹ o aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa àdíìsì tí tọ́pìkì tó kàn tá a fẹ́ kà àti dúró báyìí lónìí nìyẹn o kìtáàbù lian tírà ìṣẹ́bilé láàrin ọkọ àti ìyàwó ọ̀rọ̀ àwọn kan eh, sọrí ok ẹnìkan béèrè béèrè kan last week tí mo ní tó di ní wíìkì yìí ìbéèrè rẹ sí ó dìsáàfù kí n dáhùn rẹ̀ aláwọ̀sì pètè rántí. ó ní anítọ́kùnrin bá kọ ìyàwó sílẹ̀ nígbà àkọ́kọ́ á di méní Tọ́ba bá kọ sílẹ̀ nígbà kejì á di méjì pé à ń kà á. sáàkà tóbìnrin náà tóbìnrin bá kọ́kọ́ lẹ̀ nígbà àkọ́kọ́ sá di méní. sáàsọ pé ó di méjì rárá o a kì í ka tóbìnrin òfin tó rọ̀ mọ́ tọkùnrin ọ̀tọ̀ òfin tó rọ̀ mọ́ tóbìnrin ọ̀tọ̀ kò jọra wọn tó ti yé sórí ìlérò mi mọ̀ bóyá kúlù wà nù tíà yìí èrò bẹ́ẹ̀ tí ọba ti mú wá tẹ̀lé tọ́pìkì eléyìí kò sí níbẹ̀ nù kò sí mbẹ kò sí kúlù mbẹ sórí kúlù la máa ń lò fún kóbìnrin ọkọọkọ àìwá máa ń kà wọn pé ó dé ní o ó dé jí o ó ta tọkùnrin la máa ń kà ẹni ẹlẹ́ẹ̀kejì tí obìnrin bá tọkùnrin bá kọ obìnrin lẹ̀ nígbà méjì ẹ fikulu fi kúlù ṣèkẹta kẹwàá ló ti pé mẹ́ta tọ̀láàkì dádúró kúlù náà dádúró sọwárí ti kúlù òfin tọrọ mọ kúlù rẹ̀ nípìlẹ̀ wọ́n fún ọkùnrin wọ́n fún àwọn ọkùnrin ní àǹfààní ju obìnrin lọ tọ́rọ̀ bá débi ìkọ̀sílẹ̀ wípé akànlé jókòó báyìí jọkàn kápáǹkó jókè báyìí ká ní á ìwọ obìnrin mo ti kọ̀ sílẹ̀. kí ó sì já sí wípé ó sọ fún ọ̀tún ó sọ fún òsì ó sọ fún ọ̀tún ó sọ fún òsì. lọ́dọ̀ ara rẹ ó rò ó ọ̀jẹ̀ yóò tán ó sì sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ wọ́n fún ọkùnrin ní àǹfààní bẹ́ẹ̀ nínú ẹ̀sìn. ohun táwọn àáfàá kan sọ ni pé à ń láyẹ̀kú nàbì lólúmi mọ́jọ́ ò jẹ́ lórí àbòsí o ní ẹ̀tọ́ sẹ́ kó o jẹun yóò tán. kó o sì declare atọ́lák lásìkò tó bá yẹ kó o declare rẹ̀ ṣùgbọ́n àwọn àfáà wa wọ́n ní kọ́mọ̀jẹ́ lórí àbòsí wọ́n ní anything lọkùnrin lè fi róòpù ìyàwó ẹ̀ anything anything bóyá kẹ́ bóyá kí n kì í fún yín délẹ̀ kẹ́yìn obìnrin kẹ́ lè mọ̀ ara yín anything kò sí nǹkan tó kéré jù tí ọkùnrin ò lè fi torí ẹ̀ kọ ìyàwó sílẹ̀ nínú ṣẹ̀ríà Islam pé àkíní kan o pé eléyìí kéré náà o kò sí o when we talk of Sharia, kò sí tó kéré jù torí nínú fọ́dúlù tọ́lọ̀ ń ṣe fún ọkùnrin lórí obìnrin ló wà nínú fọ́dúlù tọ́lọ̀ ń ṣe fọ́kùnrin lórí obìnrin ló wà ṣùgbọ́n àwọn àfáà àwọn àfáà wọ́n ní kó má jẹ́ lórí kíni àbòsí ìtumọ̀ kó má jẹ́ lórí àbòsí wọ́n náà mọ̀ sí ń jábòsí náà ọmọ tí ń jábọ̀ sí kọ́mọ̀dẹ́pọ̀ fi bo obìnrin yẹn sí ni má fi ṣèkà fún kọ́mọ̀dẹ́pọ̀ fi ṣèkà fún ṣé ẹ wá rí obìnrin ní tiẹ̀ ẹ̀sìn kò fara mọ́ kó lóun fẹ́ kó lábẹ́ àṣẹ ọkùnrin lórí nǹkan tó wà trivia lórí nǹkan tó tó kéré ìyìn tí ó ti torí ẹ̀ ló ń fẹ́ kúrò lábẹ́ àṣẹ ọkùnrin sí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó tóbi tó ga sí pé tí gbogbo etí bá ń gbọ́ ẹnu ó kò pé ó tó bẹ́ẹ̀ wọ́n ní tóbìnrin ò bá ṣe bẹ́ẹ̀ yóò jẹ ìyà ọlọ́run tó bá kú ní ọkọ yóò jẹ ìyà yóò jẹ ìyà ọlọ́run tó bá kù ní ọkọ òun. kí ló fà á kí ló fà á tó fi ríbà nínú ẹ̀sìn tó fi já sí pé àjùlọ kákọ̀yàwó ó ń bẹ lọ́wọ́ ọkùnrin ju lọ kí ló fà á kọ́kọ́ mọ̀ pẹ́sìn wa ẹ̀sìn déédéé ni ẹ̀sìn déédéé ni ẹ̀sìn si kì si ni ǹjẹ́ wọ́n rántí wípé nínú islamu generally speaking ọkùnrin lọ́lá ju obìnrin lọ ọ̀rántí ẹ ẹ gbàgbé àrò látà nínà nu pé o lè kọ ìyàwó lẹ̀ on trivial issue obìnrin ò sì lè kọkọ le on trivial issue àrò látàrí náà nù yóò tún yọ dáadáa yóò tún yọ dáadáa kó lè mọ̀ wọn ara rẹ torí ọmọ wọn ara rẹ ọkùnrin tó níyàwó mẹ́rin ó níyàwó mẹ́rin one number two three four ó tún wá rí i pé agbára tún dọ̀tun ni agbára dọ̀tun. nọmba one ó ti gbó. nọmba two ó ti gbó. nọmba three àti nọmba four ló wà lójú ọpọ́n. ọwọ́ rí i pé agbára ti ju ti àwọn méjì ń lọ ẹ̀sìn tó fún wa láǹfààní alistibdal. والاستبدال، والاستبدال، bìmánà àtọ́lák ẹ̀sìn tún fún ọkùnrin láǹfààní pé kó pààrọ̀ ẹ̀ àwọn méjì yẹn àdàpé kọ̀ wọ́n sílẹ̀ ní ìbàrọ̀ wọn another word fún tọ̀láàkì ní kíni ali istibdal àdàpé ní pààrọ̀ wọn má jẹ́ wọn ti ọ̀nà tó ti lọ náà agbára ń fún mẹ́rin ni àwọn á fẹ́ dínkù sí méjì agbára ọ̀wà dínkù sí méjì báà rẹ̀ sì fúùlù ni ìyá alágbájá mo fẹ́ kọ̀ sílẹ̀ torí pé mo fẹ́ fẹ́ ọlọ́mọge. kí ló ń fa problem yìí bá a ìfi ìfi ọjọ́ fún un sínú sọ́ọ̀fù mi kí ni ètò dún mẹ́rin máa bá mi fún sẹ́ẹ̀tì ọ̀ until after two o'clock o máa bá mi o ẹ ti gbàgbé ẹ ti gbàgbé warning nù nígbà bá sì nígbà bá sì fún yín ní punishment ẹ mà. now ọkùnrin lè pààrọ̀ obìnrin. ọkùnrin ṣe pààrọ̀ kí ni o obìnrin. ọ̀làtọ́lọ́ ń bá gbé fígun kan lórí igun kan kò ṣeé túwò o tó bá ti túwò ó di kèfèrí o kí tètè ya wọ́ọ̀nù ẹ báwọn o tó bá túwò pẹ̀rẹ́ ó di kèfèrí o pé a ìṣètọ́lọ́ fi wá sọkùnrin báwọn. kí ni pírọ́blẹ́mù ẹ nígbà tọ́lọ́ ń dá kan ó pè sánmọ̀ ó gbé sókè. Okay ọ̀dà kan ó pè ńlẹ̀ ó gbé lẹ̀ à ń gunlẹ̀ mọ́lẹ̀ lójoojúmọ́ à ń yàgbẹ́ sórí ẹ̀ à ń tọ̀ sórí ẹ̀ gbogbo ń ń à ń sórí ẹ̀ ìyẹn o o so so rẹ̀ lọ́mọ wọn ara rẹ̀ sọ̀rọ̀ ara jù láyé èyí ti ṣe tọ́nà tó fi gbọ́lá fún igbá lórí àwo now tí ẹ bá ti yé wa báwọn obì ọkùnrin lè kọ̀yàwó lẹ̀ láì sọ fún anybody láì sọ fún anybody ju obìnrin gangan lọ ìwọ obìnrin mo kọ̀ ọ́ sílẹ̀ ọlọ́run fún ọkùnrin láṣẹ bẹ́ẹ̀ sáti lẹ́kọ̀ọ́ ni mo fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sílẹ̀ sáti lẹ́kọ̀ọ́ ó sì yé ọ. bákan náà mọ́jọ jẹ́ lórí àbòsí torí pé tọ́ bá ṣàbòsí sí ọlọ́run ó bì ọ́ tọ́ bá jẹ́ pé lórí àbòsí ló ṣe ọlọ́run ó bì ọ́ ọlọ́run jù ọ lọ yóò sì gbọ́ ọmú lórí àbòsí wọn. ní ti obìnrin obìnrin ò lè dá sọ fọ́kọ ẹ̀ pé yọ̀ǹda mi kí n dá sọ̀dá kí ẹ padà fún ọ kọ́rọ̀ yẹn sì wọlé bẹ́ẹ̀ no no ọ gbọ́dọ̀ jẹ́ untangible reason àpúrúfà sì gbọ́dọ̀ wáyé yálà látọ̀dọ̀ ọkọ tàbí látọ̀dọ̀ aláṣẹ ìlú tàbí látọ̀dọ̀ òbí ọmọbìnrin gangan ìyẹn ni pé tọkùnrin bá sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ kò ní ìdí kó gbàṣẹ lọ́dọ̀ ẹnì kankan kọ́rọ̀ yẹn tó di àṣẹ bọ̀tọ́bìnrin bá sọ pé ìwọ ọkùnrin yìí mi ò fi ọmọ yọ̀ǹda mi ọ̀rọ̀ tó sọ yẹn ó bùkátà sí òòlù látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ọkọ wọn tọkọ bá wá fọmú tó ní rárá o ìyọ̀ǹda rẹ ó lè fọmú gbà míì tọ́ba ti ríra rẹ̀ gẹ́gẹ́ bí alábòsí tó sì rí i pé òun ò fẹ́ kóbìnrin yẹn bọ́ nínú yà tó fi ń jẹ́ ọkùnrin yẹn sọ pé òun ò yọ̀ǹda rẹ̀ díàfọ̀ wọ́n á gbé kéèsì ńlọ́ọ̀ta ìṣẹ́dá kẹ́ni tó fọmọ fún ọ ẹni tó fọmọ fún ọ oríire yóò sá pè é. tó gé bàbá ìyàwó rẹ oríire yóò sápè ó lè sọ pé ọmọ òun yóò kú lọ́dọ̀ rẹ̀ tọ́ọ̀bà tún wá faramọ́ tí bàbá ìyàwó sọ kò tún lè faramọ́ o ẹlòmíì tún lè má faramọ́ o ọ̀rọ̀ wà á di kí kẹgbẹ́ lọ sẹ̀rí àkọ́tù sẹ̀rí àkọ́tù yáà sọ pé ntọ́mọbìnrin yìí sọ àti fòlùlù yóò kú lábẹ́ nígbà náà láwa negotiate sọ̀dáàkì padà the return of sọ̀dáàkì àwa negotiate ẹ̀ odidi láàfún ọ ni àbí làjì àbí làta àbí láàrin àwa negotiate ẹ̀ torí pé kì í ṣe gbogbo ìgbà ló kílèmù odidi sọ̀dáàkì tó san ló ti yé so negotiation ni ó bàdé lọ́gọ́ tó fẹ́ fún náà ẹ̀ negotiate ẹ̀ ni o sọ rántí negotiate ẹ̀ ni kí ló fẹ́ gbà mo fẹ́ gba nǹkan báyìí ọ̀jẹ̀ ń fọ níye báyìí ọ̀gẹ̀ ń ṣe báyìí ẹ̀gẹ̀ negotiate ẹ̀ ni tó bàbá di pé kó dàsọ̀dà kíyẹn náà padà ẹ̀ ṣe kí ni ẹ̀ negotiate ẹ̀ padà ni o. so kóbìnrin wa béèrè fún pé tú mi lẹ̀ yẹ máa bá tèmi lọ ó kọ tá a máa ń pè yẹn ní kúlù mo fẹ́ yọ mi kú lábẹ́ àṣẹ rẹ náà ń pè ní kíni o kúlù. kúlù gbọ́dọ̀ wáyé lórí ẹ̀sùn tí ẹni tí ó fòòlù lù ú tí ó àpúrúfù ẹ̀ ọkọ ni nọ́mbà one ìyẹn ni pé tóbìnrin kan bá sọ pé ìwọ ọkùnrin yọ̀ǹda mi kí n máa lọ ọkọ ló bi léèrè pé kí ni ẹ̀ṣẹ̀ mi tó ní ọmọ lù mí o ti fẹ́ sọ mí di àpò ẹ̀ṣẹ̀ tàbí èyí tọ́jú mi nínú àwọn nǹkan tó bìín lè ti torí ẹ̀ bèrè fúkúlù ònìyẹn o ọmọ ń fìyà jẹ mí àṣìṣọ títí títí tí ò gbọ́ òun fẹ́ bí pa mí àṣọ títí títí tí ò gbọ́ gbogbo gbà níwé ìta gbogbo gbà níwé ìríṣe ò ní gbòòjò ò ní gbẹ́rùn gbogbo ẹ̀ sá máa ń dry náà ni. so obìnrin gbọ́dọ̀ mú ẹ̀sùn kan wá tí wọ́n ti pe ọkọ sákìyèsí lórí ẹ̀ tí ò ní àtúnṣe tí ò tún rẹ̀ ṣe lórí ẹ̀. wáyì tí obìnrin fi gbọ́dọ̀ gba àpúrúfà fúkúlù bọ̀tọ́kùnrin ò ní ìdí àpúrúfà fún tọ̀láàkì àwọn àfáà sọ wọ́n ní nítorí pé orí ọkùnrin pé ju orí obìnrin lọ one bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ orí ọkùnrin ó pé ju orí obìnrin lọ kò ní ìdí àpòfà fún tọ̀láàkì látọ̀dọ̀ ẹnikẹ́ni bọ̀t orí obìnrin ò sé kí ni orí obìnrin ò pé ó lè já sí wípé nǹkan tí ò tó nǹkan ni ó mọ bínú sí ẹ gbọ́dọ̀ mi yé bíi obìnrin kan bí obìnrin kan ti ń sọ fọ́kọ ẹ̀ wípé ẹ wò ẹ yọ̀ǹda mi ní o èmi ò mọ̀ kébí ó ṣe rí rèé o kí sì ni ti ń fẹ̀sùn kankan ẹ̀ lórí ó ní ọkọ òun ó ní kò tètè máa délé kò tètè máa wálé àwọn ẹ̀sùn wúrúwúrú náà ní nǹkan àtọkọ ẹ̀ lẹ́sọ̀kẹ́ ní à nítorí tiẹ̀ náà mo fi pẹ́ dé yìí tí ìlójú yìí ń ta obìnrin nígbà míì tó bá gọ́ lọ́mọge tó ṣẹ̀ṣẹ̀ délé ọkọ tí ò délé ọkọ rí tó bá lọ fẹ́ àgbàlagbà wọ́n máa sábà máa fẹ́ yú tọ̀n pàápàá pé a bàbá ẹ wò ó àwọn ò àwọn ọmọ kì í bó ṣe rírì ẹ̀ so kò ní ní òye tí ó gbélé ọkọ ni wọ́n fi fún obìnrin ní. Ni autonomy of divorce kò ní autonomy of divorce ọkùnrin ní obìnrin ò ní tọ́bi ká sí pé tóbìnrin bá rèsì ẹ̀ ọ gbọ́dọ̀ lọ gba àpùrúfà lórí ẹ̀ kó tó di àṣẹ ìyẹn báwọn. another thing bẹ́ẹ̀ òun ni wípé ṣe é mọ̀ pé ọkùnrin òun ló wà ní pòsíṣàn pé ń gbọ́ bùkátà wíwọlé tó mú ọ wọlé kì í sọ̀fẹ́ so kọkùnrin tó lè decide pé lílọ ló lọ ó ti mọ̀ pé tó o bá tó o bá decide pé òun lọ sọdá kì í ti lọ gbogbo ìnáwó tó ń ná ó ti lọ àwọn tó ń kó lọ sóde tí wọ́n jẹun sí ń lọ́rùn ó ti lọ ọkùnrin ó ní second thought á tún rò kó tó lè yanu ẹ̀ gbàgà ó mọ tó ó mọ tó involve in terms of money wò gbà tó kò yí léyìn lọ́sàn-án lóru. ẹlòmíì ilé ẹni tí ń fẹ́ lọ́nà ló lọ ló wọlé láago mọ́kànlá alẹ́ yóò lóun ọ̀rọ̀ pọ̀ ní bá ń fẹsẹ̀ wà á bọ̀ so ọkùnrin ní tí ó rò àwọn tó àwọn expenses tó tọrùn bọ̀ ẹlòmíì ọmọ Ìbàdàn ni ọfẹ ọmọ Ìlọrin tàbí ọfẹ ọmọ Ṣakí gbogbo ìgbà tí ń travel tí ń lọ tí ń bọ̀ ó rísíkì láìfù ẹ̀ ni ó tún wá wọlé tán ìtí àfi awẹ́kọ̀ọ́ ẹ̀mọ́ ẹni pé mo fẹ́ kọ̀ sílẹ̀ ọkùnrin ó tún rò pé ah tí èsì pé mo tún fẹ́ kóra mi sí wàhálà mi báyìí ó bẹ́tà kí n fẹjọ́ ọmọbìnrin sùn kí n bá ń bá sọ̀rọ̀ kọ́mọ̀tù kó mi sínú wàhálà ìhìn wulẹ̀ tí ìsan gbèsè tí mo fi fẹ́ ìhìn tí ìsan tán. so ọkùnrin ní tí ó rò tí ó kọ̀ǹsídà tí ó gbàrò tí ó yẹ̀wò pé ah, ṣé kí n tún sọ pé mo pèlè lẹ̀ ní báyìí ó ní tí ó rò obìnrin ní kò ní tí ó rò gbogbo tòkẹ́tìlẹ̀ rẹ̀ ọwọ́ ọkùnrin náà ló ti gbà ó kò ní tí ó rò ó ẹni tí ò ní tí ó rò ẹ̀sìn ọ̀wà fóun ní autonomy of divorce. force tó ti yọ báwọn òun ò ní tí ó kò ní tí ó fẹ́ lùsì ní tiẹ̀ so àfi ká bá ronú pé à má kò ń bẹ́ẹ̀ hùn ọkùnrin máa ń tọ́jú ẹ̀. ọkùnrin máa ń tọ́jú ẹ̀ ó mà ti ṣe bá ti fún ọ a ṣe é mọ̀ pé làákàyè rẹ̀ ni wọn saba sábà ní làákàyè lẹ́yìn kí n rojọ́ kí n rojọ́ pápákọ̀ máa ní kan ọkọ yóò ti máa di ẹrù rẹ̀ kó ń lọ o ò lè lọ ọbì kankan àfi pẹ̀lú ọkọ rẹ kó yọ̀ǹda rẹ tàbí kí bàbá rẹ kó àpúrúfù ẹ̀ bàbá ẹ̀ gan tó bá tún àpúrúfù ẹ̀ tọkọ bá kàńtà rẹ̀ ẹgbàdúró ọ̀nù ọwọ́ àkú external body torí ńgbà mí bẹ tí bàbá gan ó jàlábòsì tọmọ jàlábòsì so tí bàbá rẹ bá ní kọ́ ọmọ ọbọ̀ tọkọ bá lọ́ọ̀ gbọ́dọ̀ lọ ọ ò gbọ́dọ̀ lọ títí tẹ́ fi gbé ẹjọ́ dé ilé sẹ̀ríà court tàbí àáfàá àgbà ẹ̀sìn kan tí ó wòye sọ̀rọ̀ yẹn bí yóò bóyá yóò yóò pọn mi sùúrù fún ọ yóò ní kó o máa mú ni tàbí yóò sọ pé bó o ṣe wí náà òun ti fàṣẹ sí i yọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ. tó ti yé ọ ìyàtọ̀ tí ń bẹ láàrin kúlù àti tọ̀láàkì òun nìyẹn lẹ́yìn náà òun wá ní pé tóbi ń bá bá kúlù jáde tí obìnrin bá bá kúlù jáde ìyẹn ni pé ó béèrè pé kọ́kọ́ òun ó yọ̀ǹda àhun ọ̀nà méjì lobìnrin máa ń gbà jáde bẹ́ẹ̀ ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ kó ga sí pé kúlù gangan ló bá jáde kúlù gangan pé yọ̀ǹda mi mo fẹ́ kù lábẹ́ àṣẹ rẹ̀ kọ́kọ́ ẹ sọ fún pé ọ̀dà based on your request mo ti grant yẹ sọdá àkì tí mo fún ọ hundred k ni èlò ló fẹ́ dá padà ń bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ negotiate yẹ àwòrán kan nù àwòrán kejì òun ni kóbìnrin ó béèrè fún tọ̀láàkì látọ̀dọ̀ ọkọ àwọn obìnrin náà bá gbọ́n wọ́n sọ fọkàn wọn pé àfà ẹ sọ pé ẹ kọ̀ mí sílẹ̀ ẹ sọ pé ẹ kọ̀ mí sílẹ̀ pẹ́ẹ́ nídìí mi kò fẹ́ dá nǹkan kan padà ń so tọkùnrin náà bá wá sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ tó lo mo kọ̀ ọ́ sílẹ̀ tó bá lọ wo Quran tó bá lọ wo fúnra eh, ah. pé bóyá sọ nígbà mo ń tú ọ̀rọ̀ yẹn àbí ìmọ̀ tí mo ti túmọ̀ ẹ̀ mo lo ìkọ̀sílẹ̀ fún tọ̀láàkì mo lo ìtúsílẹ̀ fún kúlù láti lè fi ṣìyàtọ̀ láàrin méjèèjì torí pé Yorùbá ò ní èdè tó tó dúró fún méjèèjì dàgbẹ́ rárá so taba a bá lo tọ̀láàkì ìkọ̀sílẹ̀ nu taba lo kulu ìtúsílẹ̀ ni pé tú mi sílẹ̀ kí n má bá tèmi lọ kúlù nu tú mi sílẹ̀ tí wọn náà bá lọ tú àjásí wípé ẹ nẹgòṣẹ́tì sọ̀dáàkì tí ó dá padà bọ̀tọ́ bá sọ pé àáfàá kọ̀ mí sílẹ̀ tí wọ́n náà wá ní mo kọ̀ ọ́ sílẹ̀ tọ̀láàkù ló ṣeun ìyẹn ṣe kúlù ò ní béèrè kankan mọ́ lọ́wọ́ rẹ̀ nu tó ti yẹ báwọn. nínú òfin tó tún rọ̀ mọ́ kúlù tó tún fi yàtọ̀ sí tọ̀láàkù ò ní wípé obìnrin tí ó ṣe kúlù ọkọ ti pìrìpì àlẹ́ o lọ́gán tó bá ti sọ fún ọkọ ẹ̀ pé kó tú òun sílẹ̀ kó lábẹ́ àṣẹ rẹ̀ látọjọ́ yẹn lọ kò ní í sun inú ilé yẹn mọ́ o kó o ti mú bi tó o fẹ́ máa sùn lẹ̀ ni o kó o ti mọ̀ bẹ̀ ni o tọkọ ẹ bá fi lè tú ọ lẹ̀ láàárọ̀ yìí kí mọ́gìrìbì tó tó ó ti páàkì ẹrù rẹ kó o nù léwu ó lè sun inú ilé mọ́. obìnrin tí ó wà lórí kúlù kò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan mọ́ lọ́dọ̀ ọkọ lábáyítá wà lákútán kò lẹ́tọ̀ọ́ sí ilé kò lẹ́tọ̀ọ́ sóúnjẹ ndotiye unlike tó bá yẹ pé tọ̀láàkì ni tó bá gẹ́ tọ̀láàkì àkọ́kọ́ ó lẹ́tọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ tó bá gẹ́ tọ̀láàkì kò lẹ́tọ̀ọ́ sí kankan mọ́ tó yé another difference òun ni wípé oṣù kan péré ni obìnrin tó bá kúlù jáde ni ó fi wà láì ní lọ́kọ oṣù kan péré ni o unlike tolak ọ gbọdọ ní kùrú mẹ́ta ọ gbọdọ rí nǹkan oṣù ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta tí ó parí ẹ̀ bọ̀tọ̀ ayẹ́kúlù bá ní oṣù kan péré ní tiẹ̀ ni ó fi rí ntí òun á máa ń ní ni níta máa ń pè yẹn ni al-istibro al-istibro la máa ń pè yẹn yẹn ni pé tí ó fi mọ̀ pé ara àwọn ọmọ fódà kọ́kọ́ fi mọ̀ pé ara àwọn ọmọ fódà oṣù kan péré ló máa tẹ̀kẹ̀ sọ́yìn ọba òun ẹ̀yin obìnrin sọ́yìn ẹ̀yìn ẹ̀ má fẹ́ bá kúlù jáde kọ́mọ̀fin tó rọ̀ mọ́ n bá fẹ́ bàtọ̀ láàkú lọ kó mọ̀ fi tó rọ̀ mọ́ nínú yàtọ̀ ọbẹ̀ òun tún ni wípé ní àsìkò tọ̀láàkì àsìkò tọ̀láàkì àkọ́kọ́ ẹ̀kejì àtúnṣe àtúnṣe ó lè wáyé ẹ́n àtúnṣe lè wáyé obìnrin tó bá bá kúlù jáde kò sí àtúnṣe within the first the first Months. tí ó fi ṣe ìsìnbọ̀ kò sí àtúnṣe bátúnṣe kan bá wáyé after a month yẹn àtúnṣe lè wáyé àtúnṣe tí ó sì wáyé yẹn yìgì àkọ́kọ́ ti jóná wọ́n ṣẹ̀ṣẹ̀ so yìgì míì ni obìnrin tó bá bá kúlù jáde kò ní í ṣe nínú ilé ọkọ rẹ̀ oṣù kan tí ó fi dúró òun kò ní í ṣe nínú ilé ọkọ rẹ̀ bákan náà sì ni wípé kò sí tó kọkọ rẹ̀ pẹ̀lú bí tí ó ti ṣe àti tí ó mọ̀ jẹ láàrin oṣù kan yẹn after a month ó lè lọ́kọ mi tọkọ àkọ́kọ́ bá wá padà apply ó lè tún fẹ́ that will be after a month yóò sì tún fẹ́ pẹ̀lú sọ̀dọ̀ àkìtì tún. sọye. So, yeah.

yóò tún wọlé padà wá yóò tún náà tún kọ́ lẹ́ngbà ẹlẹ́ẹ̀kejì yóò tún lọ ó tún lọ bẹ̀ẹ́ bóyá àṣẹ kàtíà fún kéèsì tiẹ̀ torí tí ọ̀kan mọ̀ ni kí obìnrin ọ̀gbọ́n tí yorùbá gan sọ ni pé obìnrin tí ń lọ tí ń bọ̀ bí ọ̀parẹ́ yóò pọkọ òun ló sọ pé òun ò ṣe mọ́ kọ̀kọ́ mọ́ọ̀nì kóbìnrin ó lọ nígbà àkọ́kọ́ kó tún lọ nígbà ẹlẹ́ẹ̀kejì kó tún lọ nígbà ẹlẹ́ẹ̀kẹta anyway ààrí counting of kulu ààrí tọ́lá máa kádàrá pé bó ṣe lọ́ máa bẹ̀ẹ́nu rè máa bẹ̀ẹ́ tó ti gbọ́ ń bọ̀ ń bọ̀ sọ wá rí kò gẹ́tọ̀ láàkì kò jẹ́ kúlù. ìjà ní o ìjà o ìyẹn ni pé ìyàwó rẹ ò sí inú ilé rẹ kò bá tọ̀láàkì jáde kò bá húlù jáde ìbá lu ẹgbẹ̀rún ọdún ta ọkọ àtìyàwó nìyí o ẹ kàn ni o sọ ń jáde o ò jáde òun náà sọ pé kó o tú òun sílẹ̀ ṣàdédé ló dé ó ti páàkì ẹrù rẹ̀ ó ti lọ níbo ló lọ wọn lọ́lọ́run wáṣẹ́ lọ èkó <laughs> torí èkó náà èkó náà wọ́n mọ wáṣẹ́ lọ. kí ni ìdájọ́ obìnrin tó kàn páàkì ẹrù díẹ̀ tó wáṣẹ́ lọ èkó tàbí tó wáṣẹ́ lọ àbújá ìdájọ́ rẹ̀ ni pé kèékò nípò ìyàwó rẹ̀ ṣùgbọ́n á síyà ni ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ lásìkò ìrìn àjò rẹ̀ yẹn ìrìn àjò ẹ̀ṣẹ̀ ló wà tí ó bá kò nípò ìyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ gbégbèsè pé mo kọ̀ ọ́ ni àmọ́ pé ẹ̀kàn ní àwọ̀ kan ṣúṣùṣù ó sì pẹ̀rù rẹ̀ ọlọ́lé bàbá rẹ̀ ọlọ́ọ̀takùkà bẹ́ẹ̀ ìyàwó rẹ sì ni ìjáde tó jáde yẹn kò kàn bófin mu ni torí pé ìdí tá a fi gbọ́dọ̀ ọ̀nà sáǹdì kìíní rẹ o ẹlòmíì ń bẹ tó ga sí pé kò lóun kọ́ yàwó yàwó náà sì béèrè fún ìtúsílẹ̀ ṣùgbọ́n àwọn ò sí papọ̀ ọkọ wa kú láàrin ìgbà tí wọn ò sí papọ̀ yẹn ọkọ kú obìnrin ó sopó yóò sì jogún yàwó rẹ sì ni ọgọ́tọ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́nu sọ pé ó fẹ́ fẹ́ tó o bá nídìí ẹ̀ mọ́ ọ tún fẹ́nu sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ tó o náà bá sì fẹ́ bá kúlù jáde yóò gà sí pé o grant yẹ o propose yẹ o dey accept yẹ kò wá jẹ́ tọ̀láàkì kò jẹ́ kúlù ìyàwó rẹ̀ òsìsì ńlé ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún tó ṣe bẹ́ẹ̀ tọkọ ń wo rẹ pé nígbà tó bá yọ padà wálé separated family tíyàwó máa gbé lọ́tọ̀ nígbà míì a máa ṣẹlẹ̀ tíyàwó kọ́lé máa ọkọ lára yóò sì pinnu pé òun kó lọ sínú ilé òun akọ́sìmọ̀ wo sẹ́lẹ̀ àwọn ọkùnrin mí ń bẹ ni wọ́n yọkàn wò wípé ó sì ń bọ̀ ọ́. àó sì ń bọ̀ ó ṣe é lọ ni kò ní gbègbèsè pé òun kọ̀ ọ́ lẹ̀ gbogbo òwò tó bá lóbìnrin bẹ́ẹ̀ níta tó ò gbégbèsè tá a mọ̀ sí tọ̀láàkì tó ò náà sì gbégbèsè tá a mọ̀ sí kúlù tẹ́ẹ̀kan wà separated báyẹn bí ìgbà tí ògiri bá lanu ọkọ àtìyàwó sì ní lábẹ́ ṣẹ̀ríà ọkọ àtìyàwó ni yín nínú ṣẹ̀ríà Islam àìfi kíkẹ́rù jáde nìkan ká sọ pé ó ti kẹ́rù jáde o kì í sí ìyàwó rẹ mọ́ ṣé ìwọ pronounce mo kọ̀ ọ́ so pronounce ẹ̀ tàbí òun òun mú wá so tẹ́wọ́ gbà á tíyìn ọba ti ṣẹlẹ̀ so gbogbo pé ẹ̀yìn ọmọ yín ọmọ yín yọmí lẹ́nu kó tàṣẹ ìjókòó síbí náà kó tó ẹlòmíì nínú yín tó bá ń báyàwó ẹ̀já yọkàn gbénu mọ́tò ni fúrúfúrúfúrúfúrú ìjà ló dé lórí fi dòwe èèkọ́ e, ọ̀lẹ̀ tó bá fẹ́ kọ́ ọ̀lẹ̀ ọ sọ ni pé ìwọ obìnrin yìí mo ti kọ̀ ọ́ sílẹ̀ ọ sọ ni o ká bá sọ pé àmúdídébọ̀ ò lè sọ̀rọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ ọkọ̀ ó sáde sí sáìn tí àwọn odi fi kọ̀ọ̀kan ó lo sáìn yẹn tí gbogbo ayé ó panupọ̀ lórí pé tó dó fún ni pé ọkọ̀ sílẹ̀ ọ̀yà. ọkùnrin àti obìnrin fẹ́ra wọn nílànà Islam létà àdánwò dé àpadà sí aburú dé bá ọkọ ó di kèfèrí ó di kèfèrí ọtomátíkálì tó ti di kèfèrí hùn nǹkan ti bàjẹ́ mọ́ la púpọ̀ ìsìláàmù ti bàjẹ́ mọ́ la one ìgbéyàwó ti ń bẹ láàrin òun àtobìnrin yẹn náà ti bàjẹ́ ọtomátíkálì ó ti bàjẹ́ ó ti bàjẹ́ ìbéèrè wa ni pé ṣé obìnrin yẹn ṣé yóò dá sọ̀dá àkí padà tàbí kò ní dá a padà. ìgbéyàwó tó bàgẹ́ láàrin wọn ìkéde nípasẹ̀ kúlù nípasẹ̀ kúlù lóbi máa fi dá díẹ̀ padà nínú sọ̀dá àkí èyí wá ṣe nípasẹ̀ kúlù nípasẹ̀ pé Islam bàjẹ́ ni so ìjẹ́ lọ́kọ-láyà ni wọn náà ti bàjẹ́ ẹnu kó pààkì ẹrù ẹ̀kọ́ kó ń bẹ̀ ni kì í sọ́kọ ẹ̀ máa. نعم ها káràkátà àwọn ìbéèrè kan ń bẹ tó jẹ mọ́ pé bìrà rẹ léèrè sọ fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ sí ọ. bíra rẹ léèrè tó fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ sí ọ. ìbéèrè tó ga sí pé èmi wa gan sọ pé kíní yìí ò dáa a gbọ́dọ̀ dá wọn béèrè bẹ́ẹ̀ mọ̀ náà ká má da iṣẹ́ agency ká má dàrú pọ̀ mọ́ baranda agency dádúró lọ́tọ̀ gédégbé ìyá máa jẹ́ agent tí ó sì gba owó lórí iṣẹ́ tí ó ṣe. ṣùgbọ́n once tó bá ti jẹ́ agent tó ọkàn jẹ́ oníbàràǹdà ẹ̀sìn wọn faramọ́ jẹ́ agent má jẹ́ oníbàràǹdà kókó nù. àwọn náà sì mọ̀ pé agent ó gbowó tiẹ̀ ní tì ni oníbàràǹdà ọgbọ́n ni ó fi dá ọ̀nà ẹ̀kọ́rọ́ ó lè ṣẹ́gun sóńtàn pé ó lè ṣe báyìí ó lè ṣe báyìí tí ó nàwọ́ báyìí sí so tó túmọ̀ sí pé ó fi ọ̀nà awo ó fi gbowó kò sì yẹ kó rí bẹ́ẹ̀ so bó sì jẹ́nu. now Ah, wàhálà nìyẹn o ìwọ àtọkọ rẹ ní gbólóhùn aṣọ ńgbà tọkọ ó fi dé o ti páàkì ẹrù ẹ o ti lọ sí ilé bàbá rẹ ọkọ ẹ náà sì làgídí òun náà jókòó jókòó wípé ńgbà bá sú ọ o oṣù kìíní lọ oṣù kejì lọ oṣù kẹta lọ oṣù kẹrin lọ nígbà tí ó di bí oṣù kẹfà lọkọ ẹ bá gbọ wípé o ti Akbar. àdà zina zina nìyẹn o zina nìyẹn o ò tí kúrò ní abẹ́ àṣẹ ọkùnrin yẹn ẹ̀yin méjèèjì kàn jọ jẹ́ alágídí nọ́mbà wàn ni torí obìnrin ọkùnrin tó délé tí ò bá yàwó ẹ̀ lé torí pé wọ́n jà láàárọ̀ ọba ni ó tutù kó lọ lé bàbá rẹ̀ ẹ kò sí pírọ́blẹ́mù àsìkò yìí ntí ẹ̀ ẹ̀ ń lè máa dáná oúnjẹ mi fún ara mi nìkan oúnjẹ tí mò fi bọ́ ọ yọ ó wà ńlẹ̀ ọ̀káǹtì ẹ̀ báyẹn ò sì gbèsè kankan àwa arọ́dún kan àrọ́dún méjì ọmọ ẹgbẹ́ àwò wípé ọkùnrin ti gbàgbé òun nù lọ́ba tún nẹgúṣẹ́ẹ̀tì ẹlòmíì wàláhì aburú ni o aburú ni o o tí igi àkọ́kọ́ ò tí ì bàjẹ́ o igi àkọ́kọ́ ìbá àtọ́ ọdún mẹ́wàá èèbàjẹ́ ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ ṣe sọ lórí rédíò kẹ́ fi ṣẹ̀kọ́ ọkùnrin kan àtobìnrin kan wọ́n fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn nígbà wọ́n fẹ́ra wọn wọ́n bímọ kan fúnra wọn ìjà wáyé obìnrin wa kó lọ sọ́dọ̀ ìyá rẹ̀ padà ọdún kìíní ọdún kejì ọkùnrin ti bí òun kò wẹ́yìn ẹ̀ mọ́ ah, nìyẹn bá rí ọkùnrin míì lọ́ba fẹ́ so yìgì ò tí ì túká ìjà ní ń bẹ ńlẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìjà àti kí yìgì ò túká ó ṣàfi ọkùnrin míì nígbà tó fi ọkùnrin míì yẹn ọkùnrin yẹn ó fẹ́ wrongly fún dìkan àkọ́kọ́ náà ẹ̀sìn òye ọkàn pẹ̀rẹ̀ mùsùlùmí ni torí pé sáìdì ìyá rẹ̀ ló ti fẹ́ ọ̀dọ̀ yẹ́ ló ti rí i wọ́n ṣàfẹ́ra wọn wọ́n fẹ́ra wọn bí wọ́n ṣe fẹ́ra wọn padà rà dáhùn wọ́n súnmọ́ra wọn oyún dúró mọ́ǹtì tóyún dúró ní ọkọ ìjọsí lọ́wọ́ àparí ìjà ìyá ìyàwó sàn ṣẹ́jú sí ọmọ rẹ̀ ọmọ náà sọ pé wọ́n ṣe lókù òru wọ́n tún láwọn parí ìjà lọ́kọ yẹn bá ní kó padà sí Ìbàdàn obìnrin yẹn torí pé ti mọ tó ṣẹlẹ̀ ó wá dètè ó wá sọ fún ọkùnrin kejì wípé òun ò lè gbé ní ìlú ìmọ̀ o Ìbàdàn ni òun ọmọ gbé o ọkùnrin bá ní kò burú èló lówó ilé tó fẹ́ gbà ọkùnrin bá tún kó òun ó lẹ̀ nígbà òkú owó lẹ̀ wọ́n ní tó bá ti gba ilé kó jẹ́ kó wọ́n mọ̀ asálòhùn gbalé wíyàrá ọkùnrin àkọ́kọ́ òun ló ní ilé tó gba ilé bọ̀tọ́kùnrin àkọ́kọ́ yìí traveller ni kì í gbélé so obìnrin yẹn náà ọba sọ fún ọkùnrin yẹn pé òun ti gbalé ọkùnrin síbí òun tó ti lọ ní Friday tó bá ti lọ ní Monday àádé ní Friday ẹ̀ àádé ní Friday so ìmọ̀ wà lé ní friday saturday sunday àti àárọ̀ monday ó ti sọ fún ọkùnrin kejì yìí pé àsìkò tí kọ́mọ wá bọ̀ òun ni tuesday títí di thursday wọ́n sàn wá bẹ́ẹ̀ òun wá bẹ́ẹ̀ ni àwọn arádùúgbò bá ta èyí tó gbalé lólogo wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ tó ọ̀bà ti sí ń lé òun náà wá dúró òun náà dúró wọ́n sá gẹ̀ẹ́tì ẹ̀ ń gbọ́n gẹ̀ẹ́tì ẹ̀ àwọn èèyàn fẹ́ máa lu ọkùnrin òun ní ẹ má lu òun o inú ilé òun lòún wá o ọ̀dọ̀ ìyàwó òun lòún wá o ẹ sì wú ọmọ yìí ta ló jọ wọ́n wojú ọmọ nítòótọ́ ìyẹn ọmọ kejì tó bí rí i pé ó jọ ẹni tó fẹ́ máa lù kò jọ ẹni tó ní kó wá lùyàn ọmọ àkọ́kọ́ ló jọ ẹni tí ó ní kó wá lu ọkùnrin kan ọmọ kejì náà jọ ẹni tí wọ́n ní wọ́n lù làwọn yẹn náà bá ti làákàyè pé ah something is happening ẹ ti pín wọn sí méjì méjì báyìí eléyìí jọ̀wọ́ eléyìí jọ̀wọ́ ah wàhálà gidi léyìí o wọ́n sàkó lọ sí police station ní fẹ́lẹ́lẹ̀ wọ́n kó lọ ọbẹ̀ tó síbẹ̀ ní wàhálà yẹn ti ṣẹlẹ̀ nígbà táwọn ọlọ́pàá náà rí àwọn ọmọ eléyìí so mọ́ bàbá rẹ̀ eléyìí náà so mọ́ bàbá rẹ̀ lórí obìnrin ẹyọ kan ṣoṣo bí ayé ẹlòmíì ṣe rí nu ẹ̀sìn ti wá yanjú ẹ̀ lọ́nà méjì ẹ̀rọ tí wọ́n kọ̀mìtì yẹn kápítà ẹ̀rọ méjì náà kọ̀mìtì báyẹn nọmba one wọn ò jà òun àtọkọ àkọ́kọ́ wọn ò tí ì kọra wọn lẹ̀ wọ́n jà ní ìsìláàmù ò gbé yẹn sípò ìkọ̀sílẹ̀ so obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ kó fẹ́ lómi nọmba two ẹ̀rọ ó ní pé àìfẹ́yàwó nídìílé ìyá nídìílé ìyá igun bàbá láti máa láti máa fẹ́yàwó so ìwọ náà tó lọ fẹ́yàwó tẹ́ pé ìdílé ìyá ìyá rẹ ìyá ìyàwó rẹ ló ti fẹ́yàwó sìnà ló ń ṣe èyí tí ìfẹ́yàwó èyí tí ìfẹ́yàwó ẹni tí yóò fọmọ fún ọ ọ gbọ́dọ̀ jẹ́ ọkùnrin wàlíyù ní máa bẹ kò sí ti ń jẹ́ wàlíyàtù wàlíyù lè má rí àlámá rí kò sí ti ń jẹ́ wàlíyàtú lè mọ́ríyà tó gbọ́kùn yín nílà káyì ọkùnrin kò lè ṣe báyẹn bàbá rẹ̀ ó sọ fún wípé ìwé àtọkọ ẹ̀ jà ni ó sì ń bínú lọ́wọ́ sí ọ ni láti ìfìrí tó bá mọ̀ pé wọn ò fi ọmọ yóò dì kílẹ̀ pé wọn ò fi ọmọ ni yóò wá bá mi bọ̀tóbìnrin ọ̀rọ̀ wọn kọ́ lọ́wọ́ sànú wọn ni. lẹ́yìn kí wọ́n rojọ́ ìwọ̀nba ni wọ́n ní òye nínú mọ́ fi tiwọn kó bá ti wá dá ìjà mọ̀ lọ́tọ̀ sí àtọ̀lák ìjà dá mọ̀ o so bó ṣe jẹ́ nìyẹn Allah fún wa sí kò ń gẹ́ dáadáa ẹ jẹ́ wọ́n láwọn obìnrin kọ ìbéèrè o. ọyẹ ẹgbà fi sẹ̀bílì láàyè dísù là á lò dísù ló bá wá. ìwọ oníkan oríkan ṣèkan ni ẹnìkan ń ṣe ọjọ́ ìbí kí ló pẹ̀lú ọjọ́ ìbí ayẹyẹ ọjọ́ ìbí ayẹyẹ ọjọ́ ikú no ayẹyẹ ọjọ́ ìbí àti ayẹyẹ ọjọ́ ikú no in Islam ẹ ń bá wa ń ṣe òníkun lọ́wọ́ so ti gbọ́ ẹni tó bá ń ṣe òníkun lọ́wọ́. ẹ má fẹ́ wẹ̀ ìwẹ̀ ẹ́ làbí wẹ̀ ní fáàsì. kò pọn dandan kó o túrun rẹ níwọ̀n ìgbà tó o omi yóò wọ abẹ́ irun rẹ kò pọn dandan kó o túrun torí nefas nígbà tó o bá ti omi ó ṣe kí ni yóò dé ìsàlẹ̀ irun rẹ kò ẹ jẹ́ ká wà offline náà ká tó gbà wọ́n lámọ̀ràn. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. àwọn àmọ̀ràn kan afẹ́gbà yìí kí ni ìbéèrè rẹ̀? a ti ṣàlàyé lórí ọ̀rọ̀ wàlíyù rí àkọ́kọ́ ni pé ẹni tí ó fọmọ ọlọ́kọ gbọ́dọ̀ jẹ́ ọkùnrin ẹ̀sìn ti sí ẹ̀sìn ti wá tò wọ́n ẹni tẹ́sìn bá wá sọ pé ó kàn náà ló kàn tí ò wá sí nítòsí ayé ti di rọrùn ẹ lórí fóònù. sọyé. So, yeah.